نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن قال الحديث كتاب الله قال الهدي هدي محمد صلى الله عليه وسلم وشرع الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرفق الله على سبحانه وتعالى وقد تشهد وسنين وقسم الله अल्लाह सुब्हानहु व तआला की बाणी पेश हुआ दूसरा हुआ कि olórúkú pẹ̀lú ọlọ́run bá lọ ọtí olórúkú ni ọtí olórúkú ọtí kò gbé ni ọba tí kò ní alábìlẹ́yìn bẹ́ẹ̀ tó lọ́jọ́ rẹ̀ kò fara ní ẹ̀ka ọba tí gbogbo ọba tó lọ bá yọ ọba aláàbò aláàbò wọn náà rẹ̀ òun náà ti náà jọ ní wa ló tọ́ sí òdòdó ọlọ́dẹ lẹ́yìn náà wọ́n ti wá ìṣẹ́ ìṣẹ́ kí á ṣe ìbálò wọn àbí ìbálò wa sí wọn akúlẹ́kùn wọn láǹfààní tẹ̀sí lọ́dọ̀ wa àwọn bá ti mùsùlùmí tó ń ọ̀bà lára wọn. ní ẹ̀tọ́ wọn tó ní wọn tí sílẹ̀ lẹ́yìn náà kí a ti dáadáa sí àwọn mọ̀lẹ́bí àwọn ẹni ẹ̀jẹ̀ tí ó dàgbà papọ̀ lọ́kùnrin lóbìnrin nínú wọn òun náà ní àwọn ọmọ tí wọ́n tara wọn jáde lọ́kùnrin àti lóbìnrin ọlọ́ọ̀ni ká ti dáadáa sí wọn ọ̀gbọ́n ẹ̀jẹ̀ mi nínú àwọn olówó ìjọsìn ní tọ́lá ọba tó lè jọ ní kálukú wa. ọlọ́run aláwọ̀ ní àwọn ọ̀gbọ̀n dáadáa ní wọ́n yẹ dáadáa. wàlá yá ọlọ́run ní dúkìá wọn ẹ̀tọ́ wọn tí bá ń bẹ lọ́dọ̀ wa àbí bá ń tẹ̀sẹ̀ ń lọ́dọ̀ wa kí á pè é kí á ti dáadáa fún wọn. náà ní àti àwọn tí wọn ò ní àwọn aláìní tó ní ó ní ṣùgbọ́n tó ní ìkòtò kò ní níbo ni tó lè jẹ ní oṣù bí ọdún kan àbí ìtẹ́tẹ́ ń bẹ tẹ́lẹ̀ tó ṣàfẹ́kù rẹ̀ tọ́lọ́ ti ká dàrá káwà ní gbósúlé ọlọ́run àdá sùnkárọ̀ fún wa tààlà ọlọ́run ní ọ̀rọ̀ yẹn òun náà ní fún wa láti dáadáa sí àwọn ẹni wọ̀nyí. bákan náà nínú wa wọn náà lọ sí àlejò fún wa àwọn ẹni wọ̀nyí òun náà ní àwọn ẹni tó wá dá sí bí wọ́n súnmọ́ wa bóyá látara ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti mọ̀lẹ́bí báwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ní ìwọ̀n kan gbà lọ́wọ́ wa òṣèlú àmọ́ sọ̀rọ̀ àwọn àlejòsọ́lẹ̀ oníṣàkó ní mùsùlùmí aláṣọ mùsùlùmí ẹ̀tọ́ tí mùsùlùmí ó ní gbà lọ́wọ́ wọn yá rẹ̀ àbí ẹ̀tọ́ tí mùsùlùmí ó gbọ́dọ̀ fún ọmọ yá rẹ̀ alábẹ́rẹ́ nínú rẹ̀ ẹ̀fà tó bẹ́ẹ̀ ó dáwọ́ ẹ̀fà tó wá tó bá pàdé ọ̀rọ̀ yára ẹni jẹ́ mùsùlùmí kó sáàmù. nínú ẹ̀ òun náà ní ìkọ́ ìgbà bọ́ tó bá rẹ̀ pàdókì bẹ́ẹ̀ wò kó sáàmù sí. nínú ẹ̀ òun náà ìkọ́ ìgbà náà dá fásitì náà dàda tọ́lọ̀ yára ẹ̀ bá kọ́ ọ̀gá bá wọn kú wọn láti ṣe bí wọ́n ṣe sí wọ́n ṣe kí lóṣù lára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwọn ẹ̀kọ́ àti ìwòsíbẹ̀ lára ọmọ ìyá ìyá nígbà tí ìlànà ọlọ́run ọ̀dà sùhánà ọ̀gbọ̀n náírà ọlọ́run ẹ̀ka tẹ̀lé ọ̀gbọ̀n ìyá ìdúró àti àwọn alábàágbé àwọn alábàágbé wa wọ́n súnmọ́ wa pẹ́ẹ́tẹ́tì náà ló dé yálà wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn kì í ṣe mùsùlùmí ọlọ́run náà ti dáadáa sí wọn. àsọ̀tàn ọ̀rọ̀ máa ń lọ àkọsọ̀tàn náà fún wa nínú tẹ́lẹ̀ nínú mọ ọdẹ tó gbé rẹ fún wọn kó fún àpàní àwọn alábàálù rẹ islam fẹ́ kí a fún ìwọ alábàágbéyìn kí a fún alábàágbé ní ìwọ rẹ yálà ọkùnrin ní agbófinrin mùsùlùmí ní adébíyìí ṣe mùsùlùmí tí bẹ́ẹ̀ ti bá wa gbé ọ̀rọ̀ yẹn ní káfún lẹ́tọ̀ọ́ rẹ káfún ní ìwọ rẹ lẹ́yìn náà bá bàtà lọ́wọ́ sọ̀rọ̀ hàn lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ìdílé jẹ́ mi. gbogbo ẹgbẹ́ ni tó dá sí pé ìrìn àjò kan wá máa àbí ìjókòó kan wá máa àti iṣẹ́ kan wá máa bọ̀ ní ló sọ àti àwọn àti ẹ̀mí ìjọba àtúntàjọ wà ní ọlọ́ba ní láti sọ náà lọ́wọ́ wà dáadáa dáadáa náà dáadáa táwọn ṣiṣẹ́ ọlọ́run náà dára wọn lòdì sẹ́rí ọlọ́run nínú táwọn táwọn àwọn táwọn ṣe dáadáa bí òun náà ní ìlú sẹ́rí òun náà ní ẹ̀dùn ẹ̀tọ́ lọ láti ìlú kan bá ti lè ṣùgbọ́n náà ní púpọ̀ àyè wa tó wá bá wa ẹ kí nítorí kùtà náà sí kí nǹkan ó fi rọrùn fún kí náà ló fi rọrùn fún tí ò sí fún wa tọ̀lọ́ lọ́dọ̀ wa pé wọ́n á bẹ̀rẹ̀ àjẹ́sì lọ́wọ́ wa ní dáhùn ẹjọ́ bàbá mi ni mo ti mọ̀ ìbàdàn ni mo ń lọ ibo ní ti ọkọ̀ máa lẹ̀ bó ṣe ní ìdìnnà ọlọ́wọ́ ohunkóhun tó bá ní ìdílé náà àwọn olókùnrin àti ọba ti jáde tó fi tako òfin ọlọ́run àbí tí ó fi tako òfin ọlọ́run ọlọ́run àti àwọn ọ̀hánà wọn nàlá ọlọ́run ṣe lọ́wọ́ ẹ̀jẹ̀ ló lórí tá a bá yẹ kàkà ká sì dáadáa bí. ọlọ́run ẹ̀fọ́ ti gbogbo àwọn ẹgbẹ́ láǹfààní sí yálà fún àwọn ẹrú ni kùtẹ̀dá pélé yìí wọ́n lọ́jọ́ òun náà ní gbogbo ẹgbẹ́ tí máa ń tẹ lábẹ́ wa nínú àwọn ìyàwó nínú àwọn táǹtà nínú àwọn ọmọ àbí àwọn ẹran táǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti nǹkan mí tí ò ní nínú àwọn tó di àwa ọlọ́run bá gbà subhanahu wa ta'ala lọ́dún ká ṣe dáadáa sí wọn. àwọn èèyàn mẹ́rin àti oṣù gbọ́dọ̀ mẹ́rẹ̀ wáyé lọ́wọ́ ọ̀rọ̀ tó ga tó ti tó na ọlọ́dá aláàkàlẹ̀ tó wáyé orígun kan ní nínú àwọn orígun ẹ̀sìn lẹ́yìn náà tó ti mùsùlùmí tó máa gbọdọ̀ ní mùsùlùmí gbàdúgbà tí ó bá yẹ kó ṣe dáadáa sí àwọn nǹkan tá a kàkàlẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣàkẹ́kọ̀ọ́ láì lọ́ọ́ ṣe dáadáa sí wọn kódà a máa ní máa yẹ ní kù a máa ń fa ìgbàgbọ́ فلما الله سبحانه وتعالى إن الله لا يحب من كان مختالا مختار أقوه فلما الله سبحانه وتعالى لا يشك هو الله أبو حسن ثاني مختارا ونحن لا نبجرني بلغة بلغة قلت يا عاشي بلغة المختار أعبى إنه الله أبو حسن ó ṣe kọ́ńtíkọ́ńtí sí ó kẹ́yìn sí gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ara wa sí ìgbéraga níyàn làwọn tó lè mọ̀ fún àná. àmọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò wọ́n tẹ́lẹ̀ ó ní ìyá àwọn ọmọ ti bá a ó lẹ́yìn oṣù ẹ̀yìn ọkùnrin ẹ̀ sí ìmọ̀ ìdìmọ̀ jẹ́jẹ́ ìmúra yín lọ́kùnrin ìmọ̀ ìmúra yín kó mọ̀ kọjá kó bẹ̀. wọ́n ní fàkíńtà ó ti lẹ́yìn ọ̀kìyà torí pé lẹ́yìn ìṣesí yìí ìwùwà sí yìí bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ sọ ìṣesí yín ó tọ́ka ẹ̀kọ́ yẹn ti gbẹ̀rẹ̀ àtàtọ́ lọ. lórí àti pé tọ́wá ní tọ́wá pè é ní bùsàn òun ẹ̀sẹ̀ bá ń pè é ṣe díẹ̀ kò bẹ́ẹ̀ lọ ìfarame ó ní owó ó ní ọ̀nà ó mọ tó bìrì rẹ̀ ní ìgbèjì lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ó mọ tó yẹ kó ṣe nínú àwọn oṣù ó mọ̀ bẹ́ẹ̀ fún kó pé kó o jìnnà sí ẹ̀jẹ̀ lásìkò yìí ẹni yóò wá ṣe láì sí méjì ẹni yìí kò sáàlù ni onígbèraga náà kàrà ṣe. fàkúrọ̀ òdàdúrà fún òun náà onígbèraga ni látara ọ̀rọ̀ ẹni ìmọ̀ fi ọ̀rọ̀ ẹni ìmọ̀ fi tako òfin ọlọ́run ìmọ̀ ọ̀rọ̀ ẹni ìmọ̀ fi kọ́ ìṣòfin ọlọ́run sọ́mà sọ fún ìjọba ìlú ẹ̀kọ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́mọ tó àbá sẹ́yìn ẹ̀yẹ́ dájọ́ wáyé sẹ́yìn ọlọ́run wáyé òwe ẹni tó ti gbọ́dọ̀ lọ́mọ bá dàrú èyí làwọn tó ti fàkó abẹ́jẹ́ ní pàmì ti ara rẹ̀ tó fi ń gbà òkè lọ́mọ bá dàrú kò làwọn tó lè kó sàn ọlọ́mọ aláàfin ha wà láti nù mọ́ ọ lẹ́yìn ikú òkútàlẹ̀ fàkóra ọlọ́mọ náà ló wù nípa jí gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ oníwèé ajá ìdá yálà àwọn ọ̀rọ̀ ẹni ibi yà á di wípé ẹni tá a pè kó wá jọ́sìn fọlọ́ tí yóò jọ́sìn fọlọ́ bẹ́ẹ̀ tara tó fẹ́ sọ ó ta kó abẹ́ni tá a pè wípé nítorí jẹ́ ẹ̀tọ́ fẹ́ tó sọ mọ́ ẹ̀dẹ́ ìyẹn yìí àti mùsùlùmí pẹ̀lú tí kò ní kí o tó gba ọ̀rẹ́ tó kò fún alábàágbé rẹ̀ kò fún ní ìwọ rẹ̀ ń fara ní alábàágbé kò sọ bẹ́ẹ̀ tó ìwọ fara ní ọ ṣùgbọ́n ìdíje nínú àwọn oníbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ni ọlọ́ba aláà subhanahu wa ta'ala tó ti bẹ̀rẹ̀ ọlọ́ba ní ìjẹ̀sọ́ ayà yìí ọlọ́ni àtẹ̀lé ẹ̀yẹ kọlù ọlọ́ni ẹ̀rọ àwọn ẹ̀sọ́ ẹ̀yẹ kọlù àwọn ni wọ́n máa máa ti àrùn lọ́nà wo ni ọlọ́ba tó bá ká jọ́sìn fún wa jọ́sìn fún àwọn à ń ṣe àwọn sọ́nà káyọ̀ bá lè mọ tó jọ́sìn fún yín. ọlọ́run ní sọ́dọ̀ wọn ni wọ́n rẹ̀ ọ̀nà ní sọ́dọ̀ wọn ni ọ̀sọ̀ wọn ni wọ́n rẹ̀ kó tó lù láyé àti wọn kú rẹ̀. ọlọ́run ṣe èrí ìgbọràn àti ìrìnà táà fún yín àti ọ̀sán táà fún yín yẹn làákàyè táà fún yín ọlọ́run kọ̀ọ̀kan wọn á lè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe lò wọ́n sí. sọ́wọ́n sọ̀rọ̀ yìí afúnṣọ́nù ọlọ́run gbé wa káàkiri fọlọ́wọ́ báyìí. káàdùn sí àwọn ọlọ́run bá yẹn ṣùgbọ́n mi ní ẹ̀bá tí wọ́n mọ̀ lọ́wọ́ pé àwọn ọlọ́run yìí ó ń lò wọ́n láti òfin ọlọ́run láti sófin ọlọ́run ẹni yóò àwọn ẹ̀dá. ọlọ́run àti lọ́kọ̀ ló ń wáyà náà náà onígbèéraga ìdá ni wọ́n á sì ní wọ́n wọ́n á ti máa pa wọ́n yẹn láti fẹ́ pẹ̀lú pẹ̀lú ìmọ̀ ṣe ara wọn. ọlọ́ni wẹ̀yà tó mú nàmá dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìpá kùnú. àwọn ìmọ̀ yìí láti tó ti dá àwọn onígbé ọ̀làkọ̀rọ̀ ọ̀là fún wọn wọ́n máa dá òwò wẹ̀yẹ ti ọ̀là ìtọ́nùṣàn tó ń lọ wẹ̀ẹ́ nínú àrísìkí níbi ìgbéraga sákẹ́kẹ́ sọ́wọ́n ọ̀bọ òkú àbẹ́tú òdìtú àbẹ́tú ọlọ́wọ́ ayẹ́kùnmọ̀ káfún ọlọ́run muhammadu ní ìgbàsọ̀rọ̀gbẹ̀dá fáàdì ọlọ́run ìjà tó ọlọ́run bá fi fún yín oṣù muhammadu sọ̀rọ̀ ọlọ́run muhammadu sọ̀rọ̀ náà kéde rẹ̀ fáwọn èèyàn anábọ̀ muhammadu lọ́wọ́ sọ́dẹ̀ oníṣẹ́ lọ́wọ́ àdìgbò ẹ̀yà ọ̀hánà ìmọ̀ ìyàrá àti ọlọ́run bá máa nífẹ̀ẹ́ sí ìmọ̀ rí àpẹẹrẹ òun láti má ṣe fún ẹ̀dá rẹ̀ àmọ́ nífẹ̀ẹ́ láti mọ ẹ lára rẹ̀. tó àwọn ẹni tí ipòkípò tá a bá wà ká nọwọ́ sí àwọn èèyàn tá a ní kó kù díẹ̀ káàmì yálà mùsùlùmí àbí kì í ṣe mùsùlùmí yálà ẹ̀sìn wa àbí kì í ṣe ẹ̀sìn wa ọ̀gá ló jẹ́ ní àwọn arìnrìnàjò ní àbọ̀mọ̀ orúkọ ṣùgbọ́n gbàgbọ́ ká lò dúkìá wa ká lò ọlọ́mọdé ọba fún wa ká lò láti fi gbófin ọlọ́mọ bá à ń lò láti fi kẹ̀yìn tó fi ọlọ́mọ bá yẹn àfi ń ṣàwọn sáwọn ènìyàn ọlọ́mọ àdá sùnkánù kọ̀ọ̀kan kẹlẹ́ wúrà wọn yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn tó ní àwọn àti wọn kọ́ nígbà tó àwọn èèyàn fún wa ó kó nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni kò nílò máa nà. ìṣẹ́lá muhammadu sallallahu alaihi wa sallam kò ní alùpàdé náà mọ̀ bá sọ̀rọ̀ ti sàrà. nínú táàbù máa máa ń wọlé káàdì pé ẹnu rẹ̀ ó wù wó láti mọ sálámà sí mùsùlùmí. bẹ́ẹ̀ ni ká sálámà sí mùsùlùmí ni ìwọ̀ sí mùsùlùmí nígbà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ ni. tábà pàdé ọlọ́run àdéhùn ọlọ́run bíbí ìfọwọ́jú wọn lára àti ìdílọ́wọ́ ìyá wa ló sọ kìí ṣe ọ̀nà yẹn ṣùgbọ́n àwọn onídàgbà tó mọ̀ ìyá wa ìṣẹ́lá mùsàmù sọ̀lọ́lá àwọn àlùfẹ́lẹ̀ pàtó ń bọ̀ wá níbi àwọn oṣù olóore táàbì táàbì jẹta jẹta ó ní nínú rẹ̀ tó ti mọ bí ìfẹ́ tí wa láti tó mọ bí ìfẹ́ tó lè ní wa ó náà ti ká mọ fún sáwọn àkàlà ní ọ̀rọ̀ wọn. tó ìmọ̀nà fẹ́lẹ́mọ̀ sí mùsùlùmí ẹgbẹ́ ni kámọ́kùn ní ẹ̀tọ́ rẹ̀ ìrántàn ní nínú ìrántí ìmọ̀ gbàtẹ́ واعتدنا للكافرين عذابا مهينا ọlọ́run láì ṣe méjì gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ìdèrí àwọn ẹni tó tako òfin ọlọ́run àwọn tá a kàkálẹ̀ fún wa yẹn ní bá tako lóòótọ́ ìwọ àwọn tá a kàkálẹ̀ yìí ó dùra wọn lọ àyùmáṣe wọn wọn dùra wọn lọ ẹni tó kú sùtò ọlọ́run bá ní ẹ̀tọ́ rẹ̀ kí èdè wọn kí kì í gbá rẹ̀ èyí kí wọn wákàtí máa rà wọn àmọ́ ti tọ́lọ̀ wọn kò fẹ́ àmọ́ ti dá àmọ́ ti rẹ̀ ti tọ́lọ̀ wọn bá fẹ́ ẹni dá ìṣẹ̀lẹ̀ yìí kò fọ́lọ́ wọn lẹ́tọ̀ rẹ̀ ọ̀kẹ́ ọlọ́run tó ẹ̀tọ́ ọlọ́run tó ìfọ̀ ọlọ́run báyìí ẹ̀rí ẹni ìbúdùn lẹ̀ fún wọn lẹ́yìn ní ẹ̀ní ẹ̀tọ́ rẹ̀ kó láì ṣe méjì ẹni kì í ṣe rere lọ́dọ̀ náà torí pé gbogbo ẹgbẹ́ yàtọ̀ láti lè kúrò lẹ́yìn gbogbo tó ṣe ìtòsí

kápá òbí wa ní ìwọ wọn àwọn ọmọ wa kápá wọn lẹ́tọ̀ọ́ wọn àwọn ìyàwó wa kápá wọn lẹ́tọ̀ọ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdájú gbogbo ẹgbẹ́ ni tó bá takò eléyìí tó takò tọkọtàkà tó ní ara rẹ̀ ní tèmi o èmi ò ní máa fún alábàájọ ní ẹ̀tọ́ rẹ̀ èmi tèmi o èmi ò ní máa fún ọmọ mi lẹ́tọ̀ọ́ rẹ̀ èmi ò tèmi o ẹnikẹ́ni bá wà sọ̀rọ̀ lọ́wọ́ mi láwọn lọ́yìn lẹ́yìn tè múlà tó bá ní bá fún gan kò tọkàn ní wá. olùdókè kì í ṣe mùsùlùmí ọlọ́wọ́n bá ti nǹkan ní ẹ̀tọ́ bó ṣe léwọ̀ ìtọ́nà bá ti ní ẹ̀tọ́ tá a bá ti léwọ̀ lórí ọkàn wa ó dàgbà fara ṣe àdínládá lórí ẹ̀ ṣùgbọ́n ìtọ́nà ìtọ́nà bá ti ní ẹ̀tọ́ tá a bá ti ní ẹ̀tọ́ lórí ọkàn wa kódà bí má ní ìyòwò báyìí sí ìkúntó débi pé tẹ̀ tún fi kó fara ṣe irú ẹni ọ̀rọ̀ rẹ̀ ti yẹ bẹ́ẹ̀ tó wọ́n sùn tó mọ̀ tó rárá ọmọ bá ní sèǹtì náà lọ́ọ́ tí mo mọ pọ́tì òdà haramu ni ṣìnà ṣe haramu ni ọlọ́run bá ti lé wò ní náà bá rẹ lé wò ni kí n bára lé ṣìnà kí bára lé ṣìnà haramu kó mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe lé wò bẹ́ẹ̀ ṣùgbọ́n nìyí wọ́n sì mọ ọ̀tá mọ́ ní ṣìnà láì ṣe méjì mùsùlùmí náà jù ẹ̀rì àti ìdá ṣùgbọ́n ẹni tó ń sọ lọ́dọ̀ ẹni lọ́dọ̀ tòun sì náà ń ṣe àláàrin ni àtàrà ilé àtàrà àta ìmọ̀ ṣe sì náà ìsáàbùrú bẹ́ẹ̀ tó dáa ni tòun ti bẹ́ẹ̀ náà ẹni yìí ṣe sì náà láì sí ìrísí ìrísí lọ́dọ̀ lọ. nínú bàbá sùhánù fúnami wà á dárí náà ti ká ìrìnà àrà àrùn yìnyínà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá takò òfin ọlọ́run lọ́kàn tó takò يلت عليه طلب الله سبحانه وتعالى قدامه لمن هو الحمد لله والصلاة والسلام على رسول الله tí alọ́wọ́ ń sọ fún wa pé ká ṣe dáadáa sí yálà ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí kí á ṣe dáadáa sáwọn òbí wa yálà wọ́n jẹ́ mùsùlùmí àbí wọ́n ṣe mùsùlùmí ká ṣe dáadáa sáwọn ọmọ òrukàn yálà wọ́n jẹ́ mùsùlùmí àbí wọ́n ṣe mùsùlùmí gbogbo àwọn èèyàn yìí tá àti ara sí yìí ọmọ bá ńlá subhanahu wa ta'ala pẹ̀lú nǹkan ká ṣe dáadáa lọ́lọ́ òun náà ni èmìtìtà àwọn àmì gbogbo tọ́lọ̀ ọ̀pá tó pa wá látẹ̀ tó pa wá látẹ̀ máa ṣe ọ̀nà ìyẹn ká máa ṣe nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú táàbù ó ṣe nínú táàbù ara ṣe tó bá ti pàṣẹ rẹ̀ fún wa ọ̀nà ìyẹn ká ṣe nínú ẹ̀dùn náà ti tó mú wa lóko sí ìgbà yìí. bẹ́ẹ̀ ni lábẹ́ lẹ́yìn òun náà ní àtìgbà ìsìlámù nàwárí ni káàdì náà ti tọ́lọ́ lórí ìtàn yìí haramu ni kásábẹ́ bá haramu ni tá a bá ti mú ojú pọ́nà méjèèjì yìí láì sí ire ní ọ̀rọ̀ tó náà bá tó tó wá tó máa wọ láti ṣe kú ní ṣe yá ọlọ́dún ní káàkiri wọn náà bá wọn á gbọdọ̀ wọ́ ojú pẹ̀lú ọdún pẹ̀lú wọn náà bá èyí tá a bá ti méjèèjì àti kó méjèèjì àti yẹn ni àti ọlọ́run bá lọ lórí àti jáde lábẹ́rẹ̀ ìṣe dáadáa àwọn ará ilé àwọn mọ̀lẹ́bí òun náà máa lórí wípé àmọ̀ dáadáa bí wọn níbàámu sí tọ́lọ̀ ọba ló ti la àlá rẹ̀ kalẹ̀ fún wa tọ́lọ̀ ọba ò bá fi tó bá ti lé wa tó kúrò níbẹ̀ á jìnà sí àní tọ́lọ̀ ọba tó ṣe léwọ̀ ká fi ṣe dáadáa léèyàn bẹ́ẹ̀ ni àní tó nípa bẹ́ẹ̀ ṣe dáadáa léèyàn abáṣe dáadáa tó yí ẹ̀ńtà ló ń gbélé abáṣe dáadáa tó bí wa ṣùgbọ́n òní wọn tó ń béèrè lọ́wọ́ wa ìtọ́nà wọn ní àgbọ̀dọ̀ fẹ́ ní kẹta yìí láàrin ní àdínkù wọn agbọ́dọ̀ kọ̀ yìí dáadáa ọ̀dọ́ àwọn afárí káwọn ti dáadáa sọ́nà alábàgbé wa wọ́n wàá kó wa lọ sí ìyàwó wọ́n má kó wa lọ sí ìyàwó káàkiri wọn pé ìyàwó yìí ìyàwó náà ìyàwó ti rẹ́ mẹ́lẹ̀ tá a bá rà ìbànú. kódà tó bá yẹ fẹ́ tó tó wá lọ́gbà

tó bá jẹ́ síbi nǹkan tó takò òfin ọlọ́run bá yẹn nígbà tó a dé bẹ́ẹ̀ wọ́n ń pè orin wọ́n á ọtí lórí lórí tábìlì ìgbà bẹ́ẹ̀ kò tábìlì jẹun ìgbà tí wọ́n tó jẹun ọtí ìgbò tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń pè orin bẹ́ẹ̀ lọ ń pè ogun lé àwọn ọ̀rẹ́ kò sí rẹ̀ nínú àwọn apá àmọ́ ìṣẹ̀lẹ̀ ọba àtọ́lá tó sọ wáyé àpò àwọn apá àkó gbogbo rẹ̀ jọ sábà pè wá síbi ìnáwó sábà pè wá síbi àpèjẹ àtàlẹ́mọ̀ lọ́gbọ̀ọ́gbọ̀ọ́ àárò ṣe tí wọ́n kò wá sí ìjọba yálà ìjọba ló kò wá sí àdéhùn. báyìí tí wọ́n kò wá sí ìjọba mi ní mọ́jà tó kàn nìyẹn aláǹfààní àti lọ. wọ́n jẹ́ bẹ́lẹ̀ ni láti tí wọ́n kò wá sí polisi àwọn ọ̀rọ̀ náà àwọn tó máa bá tó ṣe lé ìwọ̀ nílẹ̀ bíi kí ìwọ ni kó wọn lọ tọmọ ọgbẹ orin àbí kó wọn dàgbẹ́ ọmọ ara kò sáyà kò sáyà obìnrin lẹ́yìn tó dábòbò wọn dáhùn àti tí wọ́n tó wá sí wọ́n tó wá sí wọ́n lè nà mí ẹgbẹ́ wọn ṣe kéde láti kóta wá yìí wọ́n lànà mi ó ṣe lójú ọjọ́ kí àná mi pé àná mi ẹ̀ka ti ẹ̀ èdè ní wọ́n gbọ́ wọ́n kò sí àti tàbí màdé olùkọ́ bá nàbí nàdé ni ọ̀dọ́ àná mi wá kó náà nìyẹn àti tí wọ́n wọ́n sábà ní lọ sábẹ̀jìlá ìṣúná fílà wáyé àti tèmi àti ọ̀la kò sí tọ́jú gbogbo ìtọ́lá làbíyà. àná ìṣọ̀lọ́ máa ń wà

wọn náà láyé ìgbẹ́ ní ìgbẹ́ ní. tó lọ́wọ́ kó wá kó rí àti òpéra alábàájọ wa ni bàbá àmàmù wa ni olóṣù àwọn alórúkọ alùpùpù pé wọn èyí náà ti dáadáa sí àwọn alábàájọ ẹni rárá òbí rẹ̀ òbí rẹ̀ o. bẹ́ẹ̀ náà ni a ti kò yí èyí náà làwọn àwọn apá kan nínú àwọn kírísítẹ́sítà ìbí ọdún ìní ọdún ọdún anábìwá lọ́dọ̀ àwọn apá kan nínú àwọn apá kan gbàtí wọ́n dé ìlú róòmù àwọn ọba róòmù tó fún wọn pé ọjọ́ ìdáhùn lọ́gbẹ́ bí ọjọ́ táwọn táwọn ṣe àjọyọ̀ ọjọ́ nígbà nígbà tó wà nínú palẹ́sìn ilé yòówì bẹ́ẹ̀ bàtà wà nínú israẹli ilé yòówì bẹ́ẹ̀ na sọmọ́rọ́ tó wà délé àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ dáhùn tó dájú pé mùsùlùmí tó nígbà tó ń tán lọ́wọ́ àti oníbi ìṣesí kan láti bá wọn kọntribútì ní ìlú wọn ṣe lẹ́yìn àbẹ́ ìfún pàrọ̀mọ́ ẹni wọn kò ní ní wíyẹ. ọlọ́ba àdá ọ̀hánà wàhálà ní wàtàràwà ìwàlẹ̀ nínú wàtàràwà wàlà tàràwà wàlà nínú wàlúwà. ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tàràwà lóyún. àlàlẹ́ nínú wàtàkùwà ẹ máa ra ara yín lọ́wọ́ ẹ máa fún ara yín sáà ra wa lọ́wọ́ tí lórí dáadáa ni àbí lórí tí ó lè kú ìpayà kúrẹ́ tí lórí dáadáa tó bí ìpayà fún wa ni ọlọ́ọ̀fẹ́ ká máa lọ pẹ̀lú wọn. ṣùgbọ́n lórí báyìí tó ní òbá ti dé ẹsẹ̀ láàrin ara wa ni tí ó bá ti mú wa ta ló òfin ọlọ́run yálà ó jẹ́ mùsùlùmí àti kìí ṣe mùsùlùmí àbọ̀dọ̀ fún ẹni bẹ́ẹ̀. ìrìnà ti gbé láti ta wà yìí àìsí Christmas torí pé láàrin ara wọn gan àwọn ilẹ̀ tó wẹ̀ kí wọn Christmas day ọdún ọ̀sà ọdún ẹlẹ́gbọ̀n olùkúlẹ̀ ti nínú ẹ̀sìn yẹn lódò. tó bá lè mú àwọn tí wọ́n yẹ kí àwọn ẹgbẹ́ wọn àwọn mùsùlùmí kí ló wá tó mùsùlùmí tí àwọn wọn ni tí àwọn àwọn tó wọn ni àjọ ní yẹ ká pààlà á pààlà yẹ ká nínú ẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ rí wọn pé òfin sọ́lá pẹ̀lú wọn. àwọn ìṣòro náà ọ̀rọ̀ rẹ̀ tó lẹ̀ ó ní tẹ́ ẹ bá pàdé wọn lọ́rẹ̀ ẹ bá sọ́lá wọn àyè sí sí sí rárá kò dà haramu ni. wọn sí padà sí àmà bàbá bá padà ìdí ìyá àpọ̀jù bẹ láàrin àwọn ọ̀pá báwa bá dàpadà tó wà ní kùsàlám kùsàbùrù bẹ bá dàpadà dáadáa ní ah, ẹlẹ́rù ẹ̀kúndòkò eléyà kùsàbùrù bẹ méjèèjì náà ló wọlé ọlọ́run bá dàgbà kó hàn wà ní aláìsàn ìdáhùn yìí tó ṣe ìyáni yóò mú mi láti ọ̀nà ìyá wọn tó wà ọlọ́run ti sọ bá ti yín pẹ̀lú kíkì kan kíkì wo ni ẹni kìí tán kíkì wa ká fún wọn lẹ́yìn tó dáa jù ú lọ nàkàwá mùsùlùmí àwọn tó bá àti wọn kíra wọn èdè tí wọn gbọ́ pẹ̀lú sàlámà lẹkùn nígbà ká kí ní òdu wọn bó ṣe kí wa wà á lẹkùn sàlám ẹni àti ká tuta tuntun ilé ìgbésọ láti lọ pẹ̀lú tó àwọn àwọn sábà ọ̀rọ̀ méjì ní ìbẹ̀lẹ̀ àti wọn ọ̀rọ̀ méjì náà ti ní ìbẹ̀lẹ̀ àti wọn àpá bẹ́ẹ̀ bá ń bala ọ̀sán padà máa bá dáhùn bala fún wọn ara ẹni nínú àwọn ẹni tó wáyé báàbù dáhùn ẹ̀ náà sí ara ẹni tó jọ èdè Christmas ti wà láti wọn. wọ́n pa ẹran Christmas wọ́n pa jẹ Christmas wọ́n pa ọ̀nù Christmas wọ́n dé wọ́n bọ̀ wọ́n yan wọ́n fún ẹ̀yìn wọ́n pa ní tútù náà lẹ́yìn fún wọn kó o gbọdọ̀ pa sọ̀tún ọdún àìlè yìí kò gbójú kò dá fún wọn lọ́nà tó jẹ́ sẹ́yìn láwọn kò lè ju ọjọ́ kó sùn yìí tó bàbá lè sọ fún wọn wọ́n gbà. nàbí má ìwà ni wọ́n ara wọn lọ ẹlẹ́mí ìgbẹ́jọ́ tó bá lẹ́nu tó kọ́ta lẹ́yìn ó lè bá yẹn níṣẹ́ tó wá níbẹ̀ tó bá gbà tó bá lè gbà mọ̀pẹ́ náà jífà ní. mọ̀pẹ́ náà jífà ní fún àwọn ẹlẹ́dẹ̀ lásìkò fún wọn yẹn. ní ayé nítọ́ ti jẹ́ àbámu fún ló jẹ́ àbámu yìí. eré àwọn àlàyé pé sábàtà ti dáadáa sí àwọn mọ̀lẹ́bí ó ní àlà sábàtà ti dáadáa sáwọn òbí ó ní àlà tọ́nà bá ti léèwọ̀ àìsí ti dáadáa tọ́nà bá ti ní làwọn ti ti dáadáa islam ti yí olùyẹ̀nà náà lẹ́yìn ìlú wa ń tó dáa ìdí ò dáa kọ́nà bá ńlá subhanahu wa ta'ala kó lékún sí ìfọ̀ ọ̀rọ̀ wa ìdúró sí ní islam kọ́nà bá ńlá wa lékún rẹ̀ fọlọ́lá ìlà ìlọ́lá wàsálọ́lá wàlá ìlà muhammad wàhálà àlè wa sàbí wàsálà wàsálà àlè wa rahmatulah. Thank you.